الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد تقبل الله صلاتنا وإياكم جميعا أيها الإخوة السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala yóò yọ̀nda ẹ̀rùn tààrẹ fún wa ní abẹ́ Allah subhanahu wa ta'ala ní bàdà fún wa mo jẹ́rìí pé kò fẹ́ nìkan tí tọ́ sí àyàfi ọba àṣò tí ò fi méjì ìdílé mẹ́ta tí kò sì bímọ tẹ́nìkan òbí pé anábíwa Muhammad wa alihi wa ọlọ́run àti rẹ̀ ní kí àtọ́lọ́lọ́run kó máa àtàwọn ará ilé rẹ̀ tí wọ́n mọ́ pẹ̀lú àwọn sọ̀hábà rẹ̀ tán bá lùgbà kí ọlọ́run lọ ọlọ́run kó kárí gbogbo wa lápapọ̀ lẹ́yìn eléyìí inshallah ọ̀rọ̀ tí a ń bá bọ̀ nípa àṣẹ tọ́lọ́run nínú alkùránì wípé ayyalladhina amanu yàtọ̀ sáwọn iṣẹ́ ọ̀ràn àyàn tààtì mà ẹnìkan ò lè sọ pé òun fẹ́ súnmọ́ lọ́n kó fọ̀ràn àyàn sílẹ̀ wá lọ máa ṣe àwọn iṣẹ́ tó ní oore tó níye lórí ṣùgbọ́n tí ìṣọ́lọ́run ìṣe lọ́rùn àyàn lè wá àti máàdì tẹ̀ wá lánàbí sallallahu alaihi wasallam sọ wípé olúwa ẹlẹ́dàá wa sọ pé ẹrú sì kan ò lè súnmọ́ mi àyàfi pẹ̀lú àwọn nǹkan tí mo ṣe lọ́ràn àyàlé lórí lẹ́yìn náà ló tó wá ka àwọn nǹkan tí mi ò ṣe lọ́ràn àyàlé lórí àrẹsọ páwọn kan àti jíjẹ́ lọ́rọ̀ èyí èso ọ̀ràn àyàn ni wọ́n mú lọ́kùnkúndùn ọláwọn fi súnmọ́ lọ́run wọ́n gba ìtànjẹ àṣẹ̀tọ́ọ̀nù látara bẹ́ẹ̀ wọ́n wá ń wòra wọn bí wòlíì wàlíì báwọn ti dọ̀rẹ́ ọlọ́run wàlíì ni o wòlíì ni nítorí pé ó mú kan nínú àwọn iṣẹ́ tí kìí ṣọ̀ràn rẹ̀ wọ́n àpẹẹrẹ alákùnrin kan wà kìí kí ṣúgbì ilé àsìkò báǹkì níjọ́rọ̀ kan tó jìnà agobi mẹ́sàn-án àárọ̀ ló máa ń kírun àárọ̀ agobi mẹ́sàn-án bàbá bèèrè lọ́ta ojoojúmọ́ agbọ́mọ́ ẹgbẹ́ ojoojúmọ́ lẹ́mọ́ ní à ó lóun ní iṣẹ́ kan tó máa ń ṣe lóòrùn àtàgbò méjìlá ọ̀rùn lòun ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ nígbà bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ láago méjìlá sáàsùbà tó ṣubú ẹ ṣe kú kí obi kí ṣubú ìbá ti fẹ́ tó lòun ó parí iṣẹ́ yìí tòun ó sùn ní wọ́n fẹ́ sọ̀rọ̀ ní kò wá fún ẹnìyàn láyà sọ̀rọ̀ ọlọ́run ti fẹ́ bẹ́ẹ̀ tún sọ fún mi eléyìí nínú ìsọkúsọ ọ̀rọ̀ ló wà o ètò ṣe lórí yẹn ọlọ́run ò ṣe lọ́rùn àyàn lé lórí ètò ọlọ́run béèrè lọ́wọ́ rẹ̀ tọ́lọ́run ló ń fẹ́ béèrè gàgà òní iná sọ̀lá àtàkà ẹ̀nà ìsàlẹ̀ mùmìnì ìnà kìtà bá mọ̀ òkúta ìran ọ̀ràn yẹn márààrún tẹ́ rí yẹn ọ̀ràn yẹn dandan gbọ̀n ní fún gbogbo Islam lọ́kùnrin àti lóbìnrin a ti fàkó àsìkò sí wọ́n fi ń pè ní àsọ̀láàtú alìmọ̀túbà àwọn ìrun ọ̀ràn èèyàn àwọn ìrun ọ̀ràn èèyàn yóò sọ pé ẹni wọ́n rẹ̀ kírun yóò lálàáfíà àdá òhà ní máa kírun àwọn ìyẹn àwọn ìrun yẹn bí ṣùrù ti ààrùn pẹ̀lú àwọn májẹ̀mú rẹ̀ wà fí àwọ̀kọ́ ti ha àti àwọn àsìkò rẹ̀ alùmọ̀ àìyà náà tàbí ṣe kí ni tàbí ṣàdáyàn rí káàkùn fásitì àsìkò yìí irú ẹ̀wà pọ̀ bẹ́ẹ̀ náà làwọn ẹgbẹ̀ méjì wọn máa wọ aliwa kúlùwà àwọn fẹ́ lọ sí náà fún ẹlòmí ọdún kan ẹlòmí ìjọgọ́dún mẹ́ta ẹlòmí ìjọgọ́dún méje mo ti rẹ́ nìkan tó sọ fún mi fúnra rẹ̀ pé ọdún mẹ́tàdínní ọgbọ̀n 27 years ogún àti méje ọdún òun lò nínú yàrá tó wọ̀ fi jáde òun fúnra ẹ̀ ló sọ fún tó ń fi sin lọ gbogbo láti ṣe ó sọ bẹ̀ nínú òlú ó bẹ̀rẹ̀ pé ogún àti méje ọdún lò fi kí jímọ̀ ọdún mẹ́tàdínní ọgbọ̀n ló fi wà nínú ilé tó fi jímọ̀ tọ́lọ́ fi ṣe lọ́rùn ìrìn lé ọ lórí ọdún mẹ́tàdínní ọgbọ̀n ló fi wà nínú yàrá tó kírun níjàmọ́ òṣìjọ́kùnrin ilé kìí ṣe kó lọ́nà gbò ibi tó wà yóò mọ̀ gbọ́rùn wáyé ilé ọ̀gbọ̀n tó jìnà sí jímọ̀ lọ́lọ́ ni ya yá lẹ́bí na àmàn ìdá náà di àlìsọ̀ láti rí tó wá wúrẹ̀ ní wòlí àwọn táwọn súnmọ́ lọ ní eléyìí ó wà ibi ṣe ìtọ́ ó àwọn ètè èṣù lọ́lọ́ fi ní يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ̀kọ́ dínú ẹ̀sìn pàpà tẹ̀sẹ̀ tọwọ́ tẹ̀sẹ̀ pàpà tìtàn gbogbo ara yín pátá ní tẹ̀sí ọ̀nà ẹ̀sìn káàfà pátápátá wọ́n látọ̀tẹ́ bí ó kùtùwáàtì ní ó pè ní kùtùwáàtì ní àwọn ìṣísẹ̀ àwọn ìṣísẹ̀ èṣù ọlọ́ni ẹ má tẹ̀lé do not follow the footsteps of shaitan innahu lakum àdúwòn mòbìn torí pé èṣù tẹ rí yẹn láìsí èméjì fún ẹ̀yin mòmí ní o àdúwòn ọ̀tá ńlá ló jẹ́ fún mòbìn tó fojú hàn láì kan náà brọ́dá ìgbà àtàwà yunifásitì láàrín kírísẹ̀ ìgbà wọn bèèrè pé ẹ mú sí ìgbé lẹ́tà yìí máa ń jà báyìí àwọn kírísẹ̀ àwọn ìjà ọ̀rọ̀ àwọn lọ́wọ́n àgọ́dọ̀ mọ́ mọ́ ìjà ń diwa ẹmọ ìdáhùn lọ́jíkà ansà pé kókó tí àyà kankan ó kàn fi balẹ̀ pé awọ́ gbọ́dọ̀ mọ́mọ̀ ìjà náà gbàgbé ẹgbà wà làwà lójú ọ̀nà àṣẹ tán ò lè jẹ́ agbádùn ìnífẹ́ ká rójú ráyé mọ̀ jà wá láàmú ní kò fẹ́ ìkù nífẹ́ káṣẹ́sì yẹn

ẹlẹ́hàá wà lè jẹ́ náà elégún òwò náà àbí yàtọ̀ kọ́ yìí ó fẹ́ ṣe lẹ́gbẹ̀ ní tẹ̀ṣìdì ó fẹ́ ṣe àfiwé ó fẹ́ lọ àwọn ẹlẹ́hàá wé sọ fẹ́ àwọn nínú èdè Yorùbá ó ń pè ní ẹ̀kú àwọ̀ ń pè ní jìlì kò ní ìyàtọ̀ sànù àwọn nǹkan tá ń sọ ìní àwọn tá fi ṣojú kòkòrò ká fi súnmọ́ lọ́hùn lẹ́yìn tá ti mójútó tọ́lọ̀ ń ṣe lọ́rùn èèyàn fún wa bí ẹni tó lóhun mọ̀ gba àwẹ̀ rọmọdọ́n bí kò gbá ṣùgbọ́n àwọn àwẹ̀ ẹjọ́ yòókù wọn kì í jẹun ọjọ́ kan níbi máa jẹun nínú oṣù gbàdí rọmọdọ́n wá rí tó wò bá gbàdí rọmọdọ́n ọlọ́run ò lè bínú torí pé láti jọ́ tó ti bẹ̀rẹ̀ ó ti lé lọ́gbọ̀n ọdún báyìí ẹ̀ẹ̀kan péré ló máa jẹun lóṣù gbogbo ọjọ́ ìkú o máa fi gbá àwẹ̀ kódà àwọn ẹjẹ́ sàárì tó gbogbo ìsì ìṣìnà ṣẹlẹ́yìn jẹ́ sàárì kí lẹ́ ṣe lẹ́yìn tánà bí sọ pé sọlọ́lá rẹ̀ ẹ mọ́ gbáwẹ̀ àgbà yípo ẹ gbọ́dọ̀ ṣìnà tánà bí sọ pé tàfáhàrú ẹ máa jẹ sàárì nítorí pé àlùbáríkà wà ní ìsàrí nígbà táwọn bí sọ wípé ìyàtọ̀ tó ń bẹ láàrin àwẹ̀ àwa mùsùlùmí àti tàwọn yẹ̀húdí ó ní sàárì jíjẹ ó fẹ́ páwọ̀ yẹ̀húdí nígbà yìí wọ́n pè arákùnrin kan ní Abu Israel tó wà ní sọ ìbùkọ́rí ó dúró lẹ́gbẹ̀ẹ́ Kaaba ilé ọlọ́run nínú oòrùn ànábì wa ní tàdé arákùnrin oní àbú ìsìrọ̀yìn nìyẹn ó ti ṣèlérí wípé òun ò ní jókòó òun ò sì ní jẹ òun ò ní mu òun ò sì ní kú òun oòrùn yẹn Ilé tí ó fi dìrọ̀lẹ́ ṣe dúró ẹsọ sọ fún ẹpa ẹsọ sọ pé kó kúrò nínú oòrùn ẹlẹ́ẹ̀kejì kó jókòó àmọ́ falẹ̀ sí ma ṣìyàmọ̀ ààwẹ̀ tó lòun gbà yẹn kó parí ẹ̀ ẹmọ oòrùn pé dídúró nú ọ̀rùn yẹn ọlọ́run òun jìyà nítorí tòun dídúró ọ̀rùn kò sí lára àjọsìn ìjọsìn ọlọ́run ṣàlùwà ìta ń bá bọ̀ nínú ọ̀rọ̀ tahajud a sọ fún wa adádọ́ra kaat àwọn iye rákà tó ń bẹnu mélòó la sọ kéré ju adìnà àwọn àkọlù méjì mélòó lè tó pọ̀ jù kò ní nọ́mbà ṣùgbọ́n kí ni èyí kí mélòó mọ́kànlá nígbà mí ńkọ́ mẹ́tàlá àṣàlàyé mẹ́tàlá yìí lọ́lá pé orí ahá ànábì ó wá pé ẹ gbọ́dọ̀ kí ìrun tàájìdì ju mọ́kànlá lọ kù jáde ṣùgbọ́n ìṣe sí ànábì nìyẹn ìyàwó Aisha rọ̀bí ọlọ́ta àlàní àṣọ abúláàbí máa bá ti náà ṣàlàyé tó lò lọ́wọ́ tàájìdì ànábì mọ́ṣáláṣí lọ́tọ́rọ̀ padà jẹ́ bíbá nìyẹn tàbáwá kí tàájìdì àsìkò wo ló lọ láti padà sí yẹ́ráka yẹn náà ló lọ́lá jù tààlé kí tààjù òru pín sí mẹ́ta mélòó ni mo lá òru pín sí mẹ́ta kàájì ti bẹ̀rẹ̀ àbí ká sọ pé kìámù lẹ́yìn dídìde lóru láti yànnà sí láti bẹ̀rẹ̀ lẹ́yìn ìṣáì ìyẹn ló fà tó jẹ́ pé ní tí ò bá lè yànnà fílà lóru ó ti wítìrí kó tó nígbà tó bá kí ṣá ìtànkù tó sùn á sọ̀rọ̀ díẹ̀ lórí ìyàn náà aago mélòó ní ìṣá yìí tó báyìí ẹ jẹ́ ká sọ pé aago mẹ́jọ kàtà aago mẹ́jọ kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kí yóò fi tó gbà yẹn aago mẹ́jọ aago mélòó lálùfáàjìrì yíyọ èmi ò mọ báyìí torí jáde òwò.

mind ten level. aago mẹ́sàn-án mẹ́wàá mọ́kànlá àtìgbà àtọ́pọ̀ orí ni twelve one two aago méjìlá òru aago kan òru àtàgo méjì òru àsìkò ẹlẹ́ẹ̀kejì three four five tó bá gbá aago márùn-ún ló ń yọ ni ó jẹ́ pé òru ìdá kẹta ni kí ni tó kàn yìí aago mẹ́ta aago mẹ́rin aago márùn-ún. tó náà pé àsìkò tó lọ́lá jù tó lóore jù bá lè gírí yan náfìlà lóru òun ni káláago mẹ́jọ lè ṣáàyí tó tí àlùfájà rí jáde láago márùn yóò bẹ̀rẹ̀ látàago mẹ́ta òun wá sísàlẹ̀. tí ẹ bá lò fẹ́ ṣá àsìkò yẹn dáadáa ẹ̀rí kọ́lọ̀ nǹkan mú sọ́rọ́tì lè bá mi ìtaàtà àlímọ̀ alátọ́sóhù fàtàbà àlẹ́yìnkùn ẹni tí ó mójútó fínífíní yóò múra ìkẹ́ ìyẹn olólálọ́lá jù ẹlòmí aago méjìlá òun ni mọ̀ jí ìyànà sílà lóòrùn yóò sì yàn dá aago kan àdágbé lọ sùn àdúpẹ́ ó dáa ṣùgbọ́n ó léwu bó ṣe dáa tó yìí nínú ewu tó wà bẹ́ẹ̀ ni pé lè mọ́ jẹ́ kéèyàn sí ìrun yóò bì rẹ̀ yóò kàn sùn ni aago mẹ́jọ àárọ̀ ní oúnjẹ àbàdo méjì ṣùgbọ́n tẹ́pọ̀ mọ́ lára wọn yóò jì kírun fàbí wà ní ìmà àmì èyí tó dáa jù ní ká lọ kírun ṣáájú ìkájìdé lóru yanáfílà títí bí kò bẹ́yìlà tòró ìlfàjì dìgbà tí àlùfájà rí fẹ́ jáde ẹ̀rọ tí ọ̀rọ̀ bá máa bí sọ sallallahu alayhi wa alihi wa sallam wípé sọ̀látù léìlì kí ló pé masma masma ìrun òru méjì méjì láàmà kí tàbá ti kíráka kan átòdìdé ákìráka kan di asàlámà átòdìdé ákìráka méjì ní asàlámà ànábìwá ní tí ẹbá wá ń páyà ìyàgbẹ́sẹ̀ wò pé mọ̀dà bẹ́ẹ̀ òkè ìyẹn tí ẹ bá ṣe tán yóò kàn jókòó ni wọ́n ó gbèrò yóò sì wà mọ́ṣáláṣí yóò kì yẹn ló lọ́lá jù àti wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tánàbí sallallahu alaihi wa alihi wasallam sọ fún wa táà sì ti ṣàlàyé ẹ̀ díẹ̀ kó mọ́tò di kéèyàn sọnù látara ẹ̀ wípé tàbá pín òru sí mẹ́ta ìdá èyí tó kàn ìyẹn olúwa wa máa ń sọ̀kalẹ̀ wá sí sánmà ayé yóò mọ béèrè pé ta ló ń wá àforíjì kí n foríjì àbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ṣàlàyé pé sísọ̀kalẹ̀ wá sánmà ayé yẹn ní èyí tó bá ìjẹ́ títóbi ẹ̀mí nùzúlù lẹ́bí alíkù bí jàlá àdìdí ọmọ bí jàlàyé ẹgbẹ́ ìgbẹ́ lómi ga èyí pé bá ti ní jẹ́ ìsìnkú ẹ̀ àwọn ọ̀sọ̀tán wà ní òṣèré àtọ́lọ̀ ń bá sọ nítorí pé àkúkú rí rí ìtọ́lọ̀ bá sì sọ nípa rẹ̀ náà la lè mọ̀ gbogbo tó yẹ bá ń sọ nípa ọlọ́ọ̀ láìjẹ́ fọ́lọ́ ló sọ láìjẹ́ bá ló sọ ó lè rí bẹ́ẹ̀ ó lè má rí bẹ́ẹ̀ gbogbo nǹkan tá a sì máa ń sọ nínú ṣẹ̀ríà ó gbọ́dọ̀ dá wa lójú tó ṣe kí ni orí bẹ́ẹ̀ ìyẹn ló fà tẹ́yìn kí kírun pẹ̀lú nípa àsìkò kó máa ṣe iyèméjì tó dàbẹ̀ pé àlùfájìrì ti jáde kì í jáde náà nù ẹmùpa sọ nígbà àwẹ̀ tẹ́tẹ̀ bá jẹ sàárì lọ́wọ́ ó mọ̀ dàbẹ̀ pé àlùfájìrì ti jáde kò jáde náà nìyẹn ó ti jáde tó yẹ pé nínú tí a ti sọ̀lá ní májẹ̀mú kírun lálàáfíà ní dòkúlò lè wà kásìkò yẹn wọlé olófà lọ́pọ̀lọpọ̀ gbáyìí àti ìfẹ́ kí á láwọn kan ní aago mẹ́rin nítorí àsìkò yìí torí iye méjì special asiri ti wọlé àti ìwọlé tó láwọn àsìkò kan wà ní ọdún nílẹ̀ Yorùbá nílùú tiwa táà ti ń sọ̀rọ̀ yìí aago mẹ́rin asiri òní tó mo ti jókòó ti rí ta wọn toró ní ẹjẹ́ wọn ẹjẹ́ olóòtú asiri lóṣòro ó mọ̀ jù nínú gbogbo àwọn àsìkò irun nítorí pé ẹjẹ́ ò mọ àsìkò asiri yóò ti jókòó sí látàárọ̀ nítorí nǹkan tá à ń pè ní fẹ́ òjàwàl tí mo pè fẹ́ òjàwàl kí ni wọ́n pè ní pé ùzàwà ní pé ẹ̀yin náà gbìyànjú igi kan tó gùn ẹ mọ́lẹ̀ tó rùn bá yọ láàrùn níbùyọ rẹ̀ níbo níbo jí igi yẹn máa lọ ibi tó rùn wọ̀ sí when the sun rises in the morning you put a, a, a, a stake or a stake or a star or a stick òfìfilẹ̀ orí mọ́lẹ̀ The shadow that he casted will be what? Be in the direction of sunset. Irun yẹn oòrùn gbòjìgì yẹn di tó rùn wọ̀ sí. Bóòrùn yẹn bá ṣe wá lọ òkè. Kí ló máa máa ṣẹlẹ̀ sí gbòjìgì yẹn? A máa padà sẹ́yìn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. Tó bá máa di bí ọwọ́ aago mẹ́ta ọ̀sán ní ọ̀dọ̀ wa lẹ̀ Yorùbá bí ẹ̀rí pé gbòjì yẹn tún ti ṣe kí ni ó ti padà sí ó tún ti rìn lọ sọ́nà bí tó òrùn ti yọ nítorí pé òrùn ti mú orí igi yẹn padà sí tó ti ń wọ̀ ẹ̀hẹ́n tí wọ́n ń pè fẹ́ ìgbàwà ni pé kò sí àsìkò kankan tí ẹ̀rí pé bòjì yẹn máa parẹ́ sí àpé tó bá dé àsìkò kan tí òrùn bá wà ní déédéé bòjì yẹn sí àpé kò yẹ ká rí bòjì kankan mọ́ ẹ̀ kò ní ṣẹlẹ̀ ń bí lọ́dọ̀ tiwa ìtẹ́kàn padà rí ni pé bí bòjì yẹn ṣe ń bọ̀ tó bá di àsìkò kan bòjì yẹn ò ní lọ mọ́ yóò dùn sójú kan tó bá wá yá ẹ̀rí pé yóò máa yí yóò máa yí kò ní padà ẹ̀gbẹ́ ni ó máa wá yí sí títí tí ó fi tún wá lọ bọ́ síwájú gap tàbí ní àlàfo tó wà láti ibi tó ti dúró síwájú tó yíun ẹ fi kún ti ìrọ̀lẹ́ láti fi máa tètò áṣírí ìyẹn làwọn èèyàn ṣe àwọn èèyàn kàn gbé jù sílẹ̀ ni àmẹ́bí sọ pé sígbò jí bá ti ṣe déédéé ọ̀pá yẹn àsìkò áṣírí tó rárá ó lẹ́kọ̀ọ́ wà àwọn tí ò wá máa bọ̀ láti àárọ̀ títí bí nǹkan bí aago mọ́kànlá kò ní ibi tó dúró yẹn wàá kí ẹ̀ tó fàtà lùkọ átìrì fi ṣòro nìyẹn mo rò bóyá wa ọlọ́run ṣàánú wa ọ̀dọ́ pàtíkà nínú tó ìjẹ́ ní nípa ń wa náà ní pé àsìkò tàájù àsìkò tààmù ìyànnáfílà lórí èyí tó lọ́lá jù ó ní kíni ó ní ìjà kẹta the third of the night the last third of the night

wọ́n ń pa ọ̀rọ̀ kan ní àná níbì kan ọ̀rọ̀ ikú la sọ délẹ̀ mo wá sọ wípé mo ní ọlọ́run tó ní ẹ̀mí ìlú mo ń béèrè ẹ̀mí tó kò sí ẹnì kankan tó lè pa ẹnì kankan ẹjọ́ àwọn ti mọ́ sọ bẹ́ẹ̀ lọ. mo ní pé ìjọ ọmọ tí wò ìrírí tí dókítà gan-an tó jí adé ìrí ẹ̀mí kọ̀ọ̀kan tọ́lọ́mọ bá ní tó kó wà lọ́mọ àsìkò tó kún ṣe gbà sí tí ó béèrè sí ní láyé náà àwọn àtàkọ́ bẹ́ẹ̀ àwọn ètò àwọn agbọ̀gbọ̀n mi pé ní ọlọ́run ló ń sì wá àwakọ́lá ní ọlọ́run ibùn gan wọ́n bèèrè lọ́wọ́ bàbá kan nínú òjò wà yìí tóun náà sọ wípé ní ọlọ́run ló sì wá ní ìlú ọ̀rọ̀ ní ìbéèrè tí ìbéèrè tí pé ọlọ́run ló sì wá ọlọ́run. a ń pè kìí kan ní inú èdè ilmọ̀ lọ́gọ̀ alẹ́ ìjìsìmà ìjìwọ̀ sociolinguistics lánàá ní tí wọ́n ń lo èdè kan fún ó lè yí padà lónìí kó má pé tí wọ́n lè fún mọ́ ni ìmọ̀wé ẹgbẹ́ onímọ̀ dáadáa màá mú àpẹẹrẹ wá ajé ẹ pàjèrè o lónìí ìtumọ̀ rẹ̀ ní pé ẹ pa owó lánàá ajé yẹn òòsà ni èṣù dandan ni ògbógbó ní sọ elégbèjì àdó ṣùgbọ́n lónìí àwọn èèyàn ronú èṣù yẹn mọ́nàlá ní ajé ò ajé àwọ̀ gbà òkè nígbà ṣùgbọ́n gbà yẹn ajé àwọ̀ gbà èṣù ò bá yín jẹ́kẹ́ ló jẹ́kẹ́ ta kódà ìmígbọ́n jú bá yẹ sọ̀rọ̀ láíláí kan owó ẹyọ gbogbo àwọn tí wọ́n máa ń ta ọjà àwọn aláfẹ́ agolo ṣàpé owó sílẹ̀ ní nígbà yẹn wọ́n ò fi ajé ìyẹn ni owó ẹyọ kan sínú agolo tí ń pa owó sí nígbà yẹn kó lè máa fa wọ́n rí bẹ́ẹ̀ ní ìsìn ọkàn yìí lọ́bẹ̀ ajé gbogbo di ọba yìí irú ẹ̀ ni yapa ah! mọ́ yapa àwọn ará èkó ti lọ yítumọ̀ yẹn padà sí wọ́n pọ̀ ìtumọ̀ rẹ̀ sí léde Yorùbá gangan ní pé ẹnu wọn ò kò wọ́n yapa lórí níbẹ̀ yẹn ṣùgbọ́n ní wọ́n lè èrò yapa yapa ni pé wọ́n pọ̀ àwọn lọ́wọ́ wọ́n fẹ́ wọ́n ya kí nǹkan ya lára gígí so then ẹlẹ́ẹ̀kejì àdúgbò kan sádùúgbò kejì tí wọ́n gbà lérò pẹ̀lú àdúgbò kìí ṣe fíìtì mọ́kọ́lá àti àti ìdùgbẹ̀kọ́ mọ́ sọ̀rọ̀ àwọn ìlú kọ̀ọ̀kan síra wọn náà ní tí wọ́n máa ń tú èdè sí tí wọ́n ń yàtọ̀ nílẹ̀ Yorùbá níjọ́ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣàlàyé ẹ̀sìn fún wa ní tí wọ́n tú ìbáadà tó jẹ́dẹ̀ lárúbáwá ìbáadà kákírùn kágbáwẹ̀ káyọ̀ zaka kátọ̀ rẹ̀ gbogbo àwọn iṣẹ́ ẹ̀sìn yẹn wọ́n ni à ń sin ọlọ́run yẹn pé à ń ṣe ẹ̀sìn fún ọlọ́run ṣe ẹ̀sìn ni wọ́n lọ tú àdín religion Yorùbá tú sí àwọn àfàlẹ̀ Yorùbá tú sí ẹ̀sìn tàbá wá ń ṣe ìjọsìn ti àjùmọ̀ṣe wọ́n ní à ń ṣe ìsìn yẹn là ń fi sísẹ̀ máa lò táwọn fẹ́ ṣe ìsìn wọ́n ń sin ọlọ́run so ẹnu kò sí nílẹ̀ yorùbá tí wọ́n bá ti ń kírun tó kù òun sin lọ́run ọ̀rọ̀ tó sọ yẹn pé ọlọ́run ló ń sin wà wà kọ́ là ń sin yẹn ọ̀rọ̀ ara tiẹ̀ tí ò débì kankan nínú èdè kì í sọ̀rọ̀ kéwù kì í sọ̀rọ̀ kùrán ọ̀rọ̀ èdè ni ọ̀rọ̀ kí wọ́n pé ọ̀rọ̀ ara tí ẹ̀ ló ń sọ yẹn tí kò tẹ́lẹ̀ tí ó gbà lọ́wọ́ rẹ̀ torí pé ẹni yẹn one kìí ṣe ẹlẹ́kọ̀ọ́ nípa èdè wọn ò ló rẹ̀ nípa kábà sọ pé yóò sọ sọ náà ó ọ̀rọ̀ kò wúlò kò ní tẹ̀ ọlọ́run ní ìyí tó fẹ́ gbà lérò pé àrùn èèyàn ò ní sísìn ìtumọ̀ kejì sísìn ìdí ẹ̀sìn sáàpẹ pàkọ́kọ́ ni mo ti sọ yá bí hmm. sísìn yẹn tó nítumọ̀ ẹlẹ́ẹ̀kejì ní èdè Yorùbá àti ọ̀rọ̀ kan lè túmọ̀ mẹ́ta mẹ́rin ìtumọ̀ kejì ní ká máa tọ́jú nǹkan ìtumọ̀ tàkọ́kọ́ ó hmm. ní àwọn ìjọsìn ìrún kankan táàkì ẹ̀sìn gangan ni òun sin ọlọ́ọ̀gbọ̀ ìtumọ̀ kejì ni ká tọ́jú nǹkan ẹran tá ní wọ́n ni a ń sin ẹran yẹn ilé jẹ́ ohun ọ̀sìn wa a wà máa fún lóúnjẹ a máa fún lómi ìyẹn ló wá lọ mú wá ló sọ pé ṣùgbọ́n ọlọ́run ló ń fún wa lóúnjẹ ọlọ́run ló ń fún wa látẹ́gùn ló sọ pé ọlọ́run ní ń sìn wá àwa kọ́ ìtumọ̀ yẹn láàrin ọmọ èèyàn sẹ́ranko nìyẹn ọlọ́run ọ̀sìn wá àwàlà ìyàn ọlọ́run ṣùgbọ́n ọlọ́run ọba lè kí ọlá òun ló ń darí àlámọ̀rí yẹn ló lọ gbé sí ó sì ti torí pé kìí ṣe ń tá pẹ̀lú ìjọsìn tí à ń kírun ní pé bóyá àfọ́lọ́ ló ń jẹ́ so èdè yẹn ló kọ̀fẹ́ dàbí àwọn èèyàn máa ń sọ bẹ́ẹ̀ dáadáa tó bá ó lè wá lọ ọmọ darẹ̀ láwọn àwọn áàtì àwọn tí ó bá ti art courses àwọn náà máa ń kó gbogbo philosophical lèsì tí ò débì kankan kò ní dẹ̀ ṣẹlẹ̀ kọ̀lẹ̀ ni àbá sọ pé bóyá ó fẹ́ lọ púrúfù kìnnìkan ìnáwó ní bímú tẹ́míyà bẹ́ẹ̀ máa parí ẹ̀sì ṣé kìí climate tẹ́míyà ó ní philosophy tó ń ṣe yẹn aspect falisafa ṣùgbọ́n language ni ó gbà lẹ́nu pé nínú èdè ọ̀rọ̀ yìí tú báyìí ó tún tú báyìí sábà ti lò báyìí nípa àgbàlérò ni sábà ti lò báyìí nǹkan nípa àgbàlérò ni gbogbo tí so ó ṣe rí rẹ̀ ó náà fún alágbọ̀yé ọ̀rọ̀ yìí Salaam alaikum warahmatullahi wabarakatuh.